ìjọba délé ìbàlẹ̀ ọkàn fún gbogbo orílẹ̀-èdè yorùbá ìtura fún gbogbo orílẹ̀-èdè adúláwọ̀ gbogbo adúpẹ́ lọ́wọ́ ọba mi òkè tó sọ wá dòmìnira lásìkò yìí gbogbo ọmọ yorùbá ẹ mi kò kàn wá o ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè location nine ò kàn wá rárá ìdí tó fi dàbí ẹni wípé à ń rí fìrìfìrí ẹ̀ ní wípé torí páwọn adelé wa ò tí ì wọlé ni táwọn adelé wa bá ti wọlé báyìí ohun gbogbo ló máa padà bọ̀ sípò wíwọlé adelé ló máa mú ìtura wá sórílẹ̀-èdè Yorùbá pátápátá kò sóúnjẹ nílùú òní sí lórílẹ̀ tiwa táwọn adelé wa bá ti wọlé oúnjẹ máa pọ̀ jantirẹrẹ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ń kọ́ fáwọn ọmọ iléèwé ọ̀pẹ́ rẹ̀ àtàwọn àgbààgbà tí wọ́n bá tún fẹ́ kàwé sí i mi ò Yorùbá ò sí níbẹ̀ orílẹ̀-èdè yorùbá níbi tí èdè wa ti máa níyì níbi tá a ti máa máa gbé àṣà wa lárugẹ ni mo ní wíwọlé àwọn adelé wa lohun gbogbo máa sùn wá bọ̀ ní kété táwọn adelé bá ti wọlé ọ̀nà ọ̀dà òsì lórílẹ̀‐èdè yorùbá mọ́ gbogbo ọ̀nà wa tó ti bàjẹ́ pátápátá ṣe bóun náà ni wọ́n máa tún ṣe àwọn ìyálọ́jà wa wọ́n á máa rí òwò ṣe wọ́n á sì máa tàtàjèrè ọjà ní wíwọlé adelé gbogbo àwọn ọjà wa pátápátá la máa túnṣe tó máa dùn wò lójú báwọn adelé bá ti wọlé ìgbádùn jantirẹrẹ ni fún tẹrútọmọ mo ní ní wíwọlé adelé sẹ ilé ìwòsàn ọ̀fẹ́ fọmọdé àtàgbà àwọn aláboyún wa wọ́n máa rí ìtọ́jú tó péye tàwọn tọmọ tuntun tó ń bọ̀ ọmọ tuntun jòjòló ẹ jẹ́ á ṣe gbére ká gbé àwọn adelé wa wọlé ní gbígbé wọn wọlé òun nìtura fi máa dé o. adelé ilẹ̀ Yorùbá ìdùnnú gbogbo ọmọ adúláwọ̀ pátápátá torí pé ní kété tí adelé bá ti wọlé òmìnira dé tán pátápátá pò nìyẹn. adelé orílẹ̀-èdè Yorùbá àní tá adelé bá ti dé iná ń lọ lórílẹ̀-èdè wa ò sí mọ́ iná tó mọ́lẹ̀ rekete la máa máa lò lórílẹ̀‐èdè yorùbá ní wíwọlé adélẹ́sẹ̀ omi tó mọ́ gara lójúlé sójúlé àlómi ládùúgbò wa ò sí torí pé omi ìjọba tó mọ́ tòun tàlàáfíà la máa máa mu omi ìyè ní yorùbá pè é àní ní wíwọlé adélẹ́sẹ̀ à ń jínigbé òní sí lórílẹ̀‐èdè yorùbá à ń fipá báni lò láéláé ó di kánrin kẹsì àtúngbòrò rẹ̀ mọ́ ní kété táwọn adelé wa bá ti wọlé àwọn ẹrú wa ń jọba lórílẹ̀‐èdè wa ò ní sí mọ́ àwa la máa máa ṣàkóso gbogbo ohun tó bá ti jẹ́tọ̀ ọmọ Yorùbá pátápátá porogodo owó wa tó wàá ná à máa gbádùn yùngbà tọmọdé tàgbà ẹ súnmọ́ bí ẹ gbọ́ ẹjá pawọ́pọ̀ ká gbé àwọn adelé wa wọlé ni adelé ló lè ṣe o kò tún sí míì gẹ́gẹ́ bí mo ti ṣe wí ohun tó ń ṣẹlẹ̀ ní location nine ò kàn wá ṣebí lọ́jọ́ ọjọ́ síta sọ fún wọn wípé kí wọ́n wá kán jẹ́ kájọ jìjàǹgbara ohun tí wọ́n fi dá wa lóhùn ni wípé kájẹ́ kọ́mọ àwọn kọ́kọ́ ṣe é náà bọ́mọ àwọn bá ti ṣe tán àwọn àwa mọ ohun tó kàn o ọmọ wọn wọlé tán gbogbo wọn ló lulẹ̀ gbìyì ó lulẹ̀ tán wọ́n wá ń rò ó lérò wípé bóyá wọ́n ń padà bọ̀ lórílẹ̀‐èdè Yorùbá irọ́ ńlá gbu ẹ̀tanra yín ni òfúùtù fẹ́ tẹ̀ ọjọ́ kejì ọjà <laughs> ìgbà tíjà yìí bẹ̀rẹ̀ níbo ni gbogbo yín wà tó bá ṣe wípé àwọn tó fẹ́ kó wa lọ sóko ẹrú lọ́jọ́ kìíní àná tó bá ṣe wípé wọ́n rí ṣe ni kí ni Yorùbá ò máa wí nírú àsìkò yìí ẹ wí fún mi ọba mi òkè tó ti mọ̀ gbẹ̀yìn láti bẹ̀rẹ̀ ó ti mọ ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ kó tó gbé mú àdìde ó fi pamọ́ ní tẹ́lẹ̀ láti lè jẹ́wọ́ ara rẹ̀ gẹ́gẹ́ bí ọba alágbára torí pé ó mọ̀ wípé táwọn ọ̀bàyéjẹ́ yìí bá mọ̀ láti bẹ̀rẹ̀ wá ó ṣeé kí wọ́n yí mú àlọ́kàn padà ni ṣùgbọ́n lásìkò tọ́lọ́run fẹ́ gangan lásìkò yìí gangan tọ́lọ́run ọba mi ti yan ló gbé mú àkálẹ̀ wípé ọmọ ó yá gbéra àsìkò títọ́ ìwọ ni Joshua àsìkò yìí tó máa gba gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá kúrò lóko ẹrú tí wọ́n ti ń sìnrú ẹ wo bí wọ́n ṣe ń lo gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbà ńlá ayé àfi bí ẹrú ẹ wá wo bọ́mọ aládé ṣe ń ṣiṣẹ́ bí ẹrú káàkiri ọmọ ológo ó wá dọmọ olódo nítorí àìbìkítà orílẹ̀-èdè ọpẹ́ fẹlẹ́dùmarè tó gbé mú àdìde fún wa màmá ikú ò ní pa yín o àrùn ò ní sọ yín lọ́jọ́ ẹ máa pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́ ẹ máa fẹ́ wú parí bẹ́ẹ̀ lẹ́ máa fẹ́ rìgì jóbi ìgbà ọdún báyìí ọdún